ìjọlọ́wọ́ bá kókò àánú àwọn náà tọ́láwọn òbí wa àwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwọn àjẹmọ́ àlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọmọdé àfààní wa látọ̀ọ̀kẹ́ rẹ̀ síra tá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ òní alùkọ́rù mufid alàkìtàbù tawhid síra bàbá wa muhammadu nabi wahabi kìtàbù tawhid tí a fà wa àgbà محمد بن صالح العثيمين في شهر شروه قلوبا وبعدين لسنا قلوبا قلوبا تمنى من التعليم ونبع بكان قرن باب تفسير التوحيد وشعارة أن لا إله إلا الله باب تفسير التوحيد باب الله يعني ينبقى أن كل يوم ملو لك وشعارة أن لا إله إلا الله أتي كما mo jẹ́rìí pé jẹ́rìí pé kò sẹ́ni ọmọdé fún akọ lọ́wọ́ bá ala ayé tó ká mi ta ayé ẹ̀rẹ́ kan láti bẹ̀rẹ̀ ìnáma tó wà tó fi màrún náà dúdú àbí ábìrì àti ayé àkàrún kan ní káfà mú àti sòwò jà mí bá bìí kuma ala ayé tó ká mi ta ẹ̀rẹ́ kan kọ́wọ́lù òwò tààlà ينظر ومن الناس من يتخذ من دون الله أندادا يحبهم كحب الله ọlọ́wọ́ ọba mahabba ọwọ́ àmì ìjọba àbúrọ̀fẹ́ ẹlòmíì gbogbo nífẹ̀ẹ́ sí kọ́lọ̀ sábà nífẹ̀ẹ́ sí yàn láti nífẹ̀ẹ́ sí nítorí tọ́lọ́nù lónìí ọ̀pọ̀lọpọ̀ ìnífẹ̀ẹ́ sí ọmọ ènìyàn nítorí ayé ni nítorí pé ró gbà lọ́wọ́ rẹ̀ nítorí pé gbà lọ́wọ́ rẹ̀ rẹ̀ nítorí pé àwọn ẹbí nífẹ̀ẹ́ àwọn nífẹ̀ẹ́ بينك بدل أمامي في الجلوبال إن المحبة أو النوع الجزئي في الجلوبال لما في شيء أزي وأفاني جلوبال ومن الناس أرين نوعيني ليتخذ من دون الله أنجادا أما تؤمن ورقلين ولوبا نبدأ البكمية أندادا تقول جمع نبدأ ìjọ pé níjà ní ìjà ní president Nàìjíríà ní tó gbòmí àti president níjà president wà ní ó di wa àbí ní ní kòtọ́nù àbí ní àdúgbò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́rẹ́ náà bẹ́ẹ̀ ni aláàmà president káàkiri president lè jẹ president lè jẹ àmọ́ lọ́wọ́ wa kò sọ́lọ́ ọba ń bò mí láyé bò mí kìí sọ́lọ́ ọba kò sí ọlọ́ọ̀ba àwọn kan wọn bẹ̀rẹ̀ wọ́n mú àwọn kan ní orogún ọlọ́ọ̀ba yòòbó náà ń kà ó bẹ̀rù wá wọ́n nífẹ̀ẹ́ wọn ní wọ́n ti rẹ̀ kó nífẹ̀ẹ́ ọlọ́ọ̀ba قوله ومن الناس بولو من الناس من تبعين أعلنوا وكبرين كلبوا وعمدوا أن يصيح أن يحل معلقوا بعض ومن في بعض الناس والجار مجرور متعلق بالمحفوظ قبر مقدم نقوله من الناس بجيش والجار مجرور يبيع العيقات سواجون من يتخذ أي ابتدى مواقع من يتخذ عضوا مقتدا جل وعلا أي من يجعل لله أندادا الدنيا موزنة أموال القرابة ونسي الله سبحانه وتعالى وأموال المرابة ومسؤول لها الأول ولا نزلوا وأبقى أجلوري أولا أندادا لنا أموركم وآخر مسؤول الثاني من دون الله مسؤول لك الله من جولين مقدما وجه واجب يتقن جاءت بإفراد مراعاة له من بلا يتقن لا من الناس جمع أما بلو من أدعي واجبري من يتقن وقولوا يحبونهم بجمع مراعاة بمعنى ويحبونهم كما يحبهم odi ọ̀pọ̀wọ́n jẹ́ mọ̀ bẹ̀ kọ́ọ̀lù àmìjáàdẹ̀n àwọn orogún jẹ́ mọ̀ ní dẹ̀lẹ̀ gbóngbóngbó ní dẹ̀lẹ̀ kan àmìjáàdẹ̀n jẹ́ rẹ̀ هو شبيه أتلمت والنبي أمامي àtijọ́ àbí àtiwé orí ìjọba àtijọ́ pé àdọ́pẹ́ president Nigeria president Cameroon alátijọ́ rẹ̀ ó díwà ọmọ إلى كان النبي صلى الله عليه وسلم لمن قال له لمن قال له ما شاء الله وسيدا هي لفعة قال بيك سفرقني كان تسمون بي ما شاء الله وسيدا كلهم بافتين بافي يقول ما كلهم بافتين بافي قال أجعلتني لله جدا كما سبيل الأمور هل ما شاء الله وحده كلهم بافتين èmi fẹ́ ọ ìfẹ́ ọ tó bá ti fẹ́ yọ tẹ̀lẹ̀ àbútọ́lẹ̀ kọlọ́sì sọ fún wa ìdáni bí ọ̀fẹ́ kọlọ́sì sọ tẹ̀lẹ̀ kọlọ́sì sọ tẹ̀lẹ̀ lórí fún wa ìdáni bí ọ̀fẹ́ ọ̀fẹ́ kọ̀tẹ̀lẹ̀ ó yìí tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kọ́ àlùlẹ̀ náà. Àárọ̀ ọ̀rọ̀ àbí ìfẹ́ lẹ́yìn lọ́pẹ́ tẹ̀já àtàlẹ́bí fẹ́ náà á àtàlẹ́bí fẹ́ bàtà àtàlẹ́bí ń gbẹ́rù táwọn èèyàn mọ̀ wípé ó fẹ́ àwọn àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ wọ́n lára ọ̀fẹ́ àwọn lọ́fẹ́ ṣe lọ́kàn lọ́fẹ́ àgbẹ̀ lẹ́bù máa báwọn yòókù ṣe akọ pé gbogbo yọ̀ mi ènìyàn bíi bí ẹ̀rọ sọ yìí ní àmọ́lọ́wọ́ bá ló sọ yìí wọn fọ́n níbi Muhammad sọ̀tẹ́lẹ̀ ọwọ́ ni yé àtàlẹ́bí fẹ́ bàtà ìwọ́n lọ́wọ́ báwọn àbá ọ̀hán àlejò ní wàfà ìdí ẹni lọ́nà àmì ọmọ ọmọ rẹ̀ àṣeun kí ló kọ́ ọmọ rẹ̀ tẹ́yìn ọmọ ọmọ rẹ̀ ọmọ zainab ọmọ àlejò sẹ́lẹ̀ ọmọọmọ nígbà tí zainab ọmọ rẹ̀ ti pọ̀ pàkúrú a kuma fẹ́ kú ní ẹ̀bá ní kálí wa tàbí ah, gbá fún wa fún wa lò wọ́n ṣe gbà kọ́ mẹ́gbàá nílọ́lá ọ̀kan ìjọba bá a jùlọ agbára jù wá jùlọ àwọn ìlọ rẹ̀ ó wà níbi ọlọmọ yìí kọkà fún ó wà níbi ọlọmọ yìí kú omi ń bọ́ lójú àlẹ́mì lọ́lá ọ̀fẹ́ ó yìí kọ̀ sí ọlọ́run bí ó ti àyílẹ̀ ẹ̀kọ́ ni ó mú bẹ́ẹ̀ ni Ibrahim náà ọmọ rẹ̀ náà nínú Ibrahim kọ̀ lẹ́bi ní ah ànábi eh, Ibrahim bí fìlà kíkà máa zùnú ìwọ Ibrahim tiwálẹ̀ tó tiwálẹ̀ yóò mọ̀ bà wá tó jẹ́ o Ibrahim kò ti tiwálẹ̀ yóò mọ̀ bà wá tó jẹ́ o wọlé inú wa bàjẹ́ àmọ́ inú wa bàjẹ́ ni omi ó ti máa jáde lójú àmọ́ àwọn òbí sọ ìsọkúsọ ó di wa òwe lè gbọ́ pé jẹ́lẹ̀ bí wàá fẹ́ tọ́lọ̀ bá fẹ́ yóò tẹ̀lé ó di tọ́lọ̀ bá fẹ́ yóò tẹ̀lé tọ́lọ̀ jẹ́lẹ̀ bí wàá fẹ́ tọ́lọ̀ bá fẹ́ kò ní tẹ̀lé máa ṣe àlọ́ òkà náà. ومن لم يشاء لم يكن ọdún yìí sàdébí ẹgbẹ́ ẹgbẹ́ mọ́sán tàbí àtẹ́yẹ lọ́ọ̀bà lójú ara o àtẹ́bí ẹgbẹ́ ọ̀rọ̀ tó pé pé àkílọ́kọ̀ rẹ̀ àti àrùtẹ́ni gíní ní jẹ́lẹ̀lá ọdúnlá yìí jà tọ́wọ́ sọ́mídé ológun ọlọ́ọ̀bà ni ọlọ́ọ̀bọ̀ lórogún ní ìwà wọn náà ó sára àwọn tó máa sọ báyìí wọ́n máa sọ bí àì pé àwọn

ní àná nàbí yóò lọ ẹni nàbí yóò lọ àwọn tó bá pa gbogbo ayé rẹ èyí tó láwọn tó wá tó máa tẹ̀lé kìlá la. Ibrahim Taniya ṣe ní Khalilu Rahman èmi là rí wọn lọ́wọ́. Dákun tàbí gẹ̀ẹ́mú wá ní àlábì ní ẹrú ọlọ́run ẹ̀kùn lẹ́rú. Ó ti yẹ wa wallahu ta'ala alam. Kọ́nà àwọn afáwa ó ní ìjẹ́ mọ́tàbí jẹ́ ọ̀gá gbogbo àwọn níbi ọlọ́ọ̀bá. Ó ti lọ́wọ́ sẹ́ẹ̀sà tó sẹ́ẹ̀sà tó sẹ́ẹ̀sà ọmọ ọba mi sẹ́ẹ̀sà sẹ́ẹ̀sà ọwọ́ kọ àwọn márùn ọwọ́ apinú ọ̀ ìwọ nóòwò ta ní ẹ́ oní àná nàbí yorùbá èmi nàbí yorùbá àwọn tó bá tó gbogbo ayé rẹ èmi pẹ̀lú àwọn tó wá tó mọ́ tó nǹkan lálà ibrahim ta ní ẹ́ lórí àkàlélò rahman èmi nà ayé ọlọ́m ìwọ musa ta ní ẹ́ oníwọ̀ òun kàlámùlá ìwọ isa ta ní onírúurúwa ìwọ ma muhammad ta ní ana abdullah ìwọ abdullah gẹ́rẹ̀ lọ́gá gbogbo wọn wọ́n ẹrú ẹrùn lọ́gá gbogbo wọn wọ́n fà kí mẹ́rẹ̀lẹ̀ lọ́gbẹ́ wọ́n tí ìsọ̀rọ̀kọ̀ bọ́ọ̀dù gbọ́ọ̀dù wọ́n ni àkọ́sọ́ lọ́wọ́ ájúkù lẹ́yìn kò ní ah ìṣọ́ra bẹ̀gẹ́rì ààyè igọ́ ẹ̀ ẹ̀mọ́ igọ́ ẹ̀mọ́ bọ́ ìgbà ààrẹ ọgbọ́n lójúkù wájú ah, ah, بل ما شاء الله وحده انت الله بسنه وقالوا يحبون أم كحي الله والنفي ومبوث يكون في ربع هذا وجه مشابهة أي ندية في محبة يحبونهم كحب الله ẹ̀kú iná fi orúkú wọ́lọ́ọ̀bá níbi ìfẹ́nu kòkòlẹ́fẹ́ mufassiruna fi qawli ka hubbillah àwọn fún ní tafsiri ní àpẹẹnu lórí gbólóhùn ka hubbillah وقيل يجعلون محبة أسنان مساوية كمحبة الله náà ni pé wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn pé wọ́n mú ìfẹ́ tí wọ́n ní لمحبة الله للفا ويكون في قلوبهم محبة الله ومحبة الأسنان واني في رابع رايك واني في أسنان يجعلون محبة الأسنان كمحبة الله واني في أسنان واني في من رابع ويكون مصدر مضاف إلى فعله أي يحبون أسنان كعبهم لله أنا نقول واني في أسنان irú ìfẹ́ tí wọ́n ní sọ́lọ́ ọba ni irú ọ̀rọ̀ tó ń bọ́ lọ́wọ́ ọba náà wọ́n fi ń kó àwọn fàyàn kìnnà yóò ṣíbó na allah sinna mahabbati asadidan ka mahabbati mumini na nila ọ̀rọ̀ ní ara ò túmọ̀ ni pé wọ́n nífẹ̀ẹ́ àwọn òsà wọn yìí mahabbati asadidan ní ìfẹ́ tó dágbára mahabbati mumini báyìí

bí wọ́n ti nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bà kọlu wọlọ́bí na àmánu ọlọ́ọ̀bà pèsè ara àmúmi lòdò aṣọ́dù ọgbàn lọ́ ìfẹ́ tí wọ́n sọ́lọ́ọ̀bà tó ní agbára gan tó já nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà alára ìrà awwal ilé ìgbà tẹ́lá والذين آمنوا أشد أبا لله من آء الله بالله ذلك aṣáájú ọbẹ̀ nílá ìfẹ́ tí wọ́n tọ́lọ̀ ọba ní agbára ju àwọn ìfẹ́ táwọn tí wọ́n nífẹ̀ẹ́ sàmú nífẹ̀ẹ́ ọlọ́wọ́n ọba yẹn ju tí wọ́n lọ. lẹ́nà mahabbata muminina khalisa torí ìfẹ́ táwọn mùmìnì ọmọ straight kò sí ọdún kan ó bẹ̀ táwọn tọ̀hún yẹn lọ tí wọ́n ní nǹkan mú wọn tó ní káwọn ọ̀sà. وهم هبط أولى في شرك بين الله وبين أصنامه àmá ìfẹ́ tàwọn yẹn ó ní ẹ̀bọnú ó ní ìrújúnú láàrin ọlọ́run àtàwọn òsá wọn bára ráyì sáni máa náà ha lórí ráyì ẹlẹ́kẹ̀ẹ́ pé wàlàzínà amánú aṣẹ́dù ọgbàlélà min àúlá abúlé asnáàmìnì kí àwọn gbàbódodo wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ọba tó gbogbo ju àwọn ilé ìlọ́gbà òsá wọn لأن المحبة المؤمنين ثابتة السراء والضراء على البرهان الصحيح الله أكبر تبقى إبليس يتعامل من نسي الله وبا سابقة في السراء والضراء كفتن الله ìbàjẹ́rání ìbànírání àwọn onífẹ́ ọlọ́ọ̀bá kò sígbà kankan tí wọ́n nífẹ́ ọlọ́ọ̀bá alábùrọ̀hán sàhẹ́ lórí ẹ̀rí ìbìnlẹ̀ lórí ẹ̀rí ìbìnlẹ̀ ò ní ọlọ́mà ẹ̀rí alábùrọ̀hán sàhẹ́ Oh. Eh, ẹ kùránà súnà mọ́ gẹ́gẹ́ mú jáde ní kẹ mọ́ rí jáde ní kùránà súnà ló fi wá pé wọ́n nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá gan-an ọ̀hún náà kọ́lọ́ka ní ọrụ fa tí kùránà náà já kàmú ọ wa mú súnà wa ó ti ní ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀híhù fún òbí rí نعم عجبا للمؤمن امر المؤمن عجبا مؤمن مؤمن مؤمن مؤمن تو وا نو ديرا تو وا نو ديرا ديرا ديرا ديرا ديرا ديرا ديرا خير خير تو وا نو ديرا ايوا ويا تو وا نو ديرا نو ديرا كزمي كزمي كزمي كزمي كزمي كزمي كزمي كزمي كزمي شكرا níwọ̀n kò fọ́lọ̀ bá ọmọ fún kọlù kọlù kọlù kọlù káàna àìrànlá àmá ẹ̀ tí èdè mú dáadáa tí kò rí dẹ̀ra ó di mùmìnú àwọn dẹ̀ra ajábẹ̀lẹ̀ lẹ́amọ̀rẹ̀ mọ́mìn àtàbí ni ajábẹ̀lẹ̀ lẹ́amọ̀rẹ̀ mọ́mìn kọlù tàbí ahàdì ilẹ̀ mọ́mìn ẹ̀ mẹ́lọ́rọ̀ mọ́mìnì alámàrí yóò dẹ̀rí rẹ̀ tó wà nù ayọ̀ tó wà nù jẹrà tí máa wo ní láti fẹ́ níbẹ̀ ṣàkàrà ní ìdúgbò náà báyìí fún òun kọ́ ló ń ṣe ọlọ́run ló ṣe káàdà káyìrà la ìdúpẹ́ orí yẹn yóò wá tó máa jẹ́ orí fún orí lórí orí fún amẹ́yẹ́ ṣe mọ̀mí ní ìgbà agbẹ́jùmọ̀ àná nínú ọ̀kàwé nígbàgbé first class gbogbo jáde nígbàgbé báyìí báyìí nígbàgbé ẹ̀mọ̀ fóònù gbọ́n ó di wa nígbà pé ẹ̀mí ìgbẹ́jùmọ̀ lọ sí òní ó di wa ẹlòmí ìgbẹ́nu lọ́dí òní ọ̀yìnà sọ́kọ̀dù zọ̀rọ̀ tẹ́lẹ̀ rí nira sọ́bàrà títí sùúrù ọ̀kadà títí sùúrù yẹn náà pé ọlọ́ọ̀ni òun ti gbìyànjú jẹ́ ẹgbẹ́ òde ìṣọ́lọ̀ fẹ́ kọ́ ọjà fínì ọjà fínì ẹnu ọkọ̀ fọlọ́wọ́ bá gbogbo ẹ̀fọ́ tó yẹ kó o ti aburú mẹ́tẹ̀lẹ̀ àbí kí ni ra mẹ́tẹ̀lẹ̀ ló ń ṣe àbá títí lọ́wọ́ sọ́bàrà títí sùúrù ọ dị aléyìn orí bí ẹ̀fẹ́ lómi sí mòmìnì ó wa ọlọ́ọ̀bà mọ́tà tí wọ́n mú mi ní òdòdó ọlọ́ọ̀bà kì í ti fáàrí tí bá ti ń bá rí orí ìyẹn ìyẹn máa كبيرة في الزرائي والدرائي على الدرحان الصحيح لا تسلمين باختلال المشركين فإن معبدهم لأسنام إن تدعى إلى إذا مسع أم در أما شبه كم ساوى إما إما الله وإما الله ثم على أيوه ساوى سلادان ثم على أيوه ساوى سلادان قد يهين فما, فما بالك برجل يحب غير الله أكثر من محبة إلى الله كلا عبير فما بالك كلا بيسلسيو كلا لرسي برجل أرقم يحب غير الله تنفى لبي الله أكثر من محبته إلى الله تنفى الله ما بالك يحب برجل يحب غير الله ولا يحب الله bóòlù ọbẹ̀ lérò gbẹ́jọ pé aláàkọ́ yìí ó nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bà àmọ́ ó nífẹ̀ẹ́ lòmí ìjọ ọlọ́ọ̀bà lọ́nà ẹlẹ́ẹ̀kejì ọmọ abẹ́rẹ́ kò bẹ̀rẹ̀ jùlọ yẹ̀hìbù gẹ́rọ láì wọlé àyẹ̀hìbù kò jẹ́ nífẹ̀ẹ́ munasibin ìsìnà tó gbọ́nà wọ́n ní munasibà pẹ̀lú ìpínlẹ̀ pé musulmi láwọn oúnjẹ́ kọ musulmi àmọ́ wọ́n ní fi àwọn òsì àwọn ọjọ́ lọ́wọ́ bá lọ pọ̀rọ̀ la ilaha illallah la ilaha illallah ọmọ ajókòjọ́ kan ọ̀kanú àwọn ṣéwò yóò tara ìhun ó bá ń sọ pé musulmi sàásìrí gàrí síkẹ́ náà yagumalekai yagumalekai ẹnìkan sí ojókòó wa bínú wọ́n bínú ẹnìkan wá ní dọ́àlá dọ́à nàbì dọ́àlá dọ́à nàbì kọ́ mọ̀síjú wo ẹnìkan wá ní dọ́ṣẹ́ amadu tijani kọ́ mọ̀síjú wo wọ́n wá ní dọ́ṣẹ́ ibrahim yas ẹni sí kìnnà ìsẹ́yìn ya san asiri na ya san ina son shehu ibrahim yas matuƙa sọ <laughs> mo wà ní kí gẹ́rẹ́ yìí wọ́n bẹ̀rẹ̀ dùn aládùn ànábì kọ̀dáhùn wọ́n bẹ̀rẹ̀ nítorí sí àmọ́ Tìjàní kọ̀dáhùn wọ́n bẹ̀rẹ̀ nítorí sí Ibrahim yẹn ọwọ́ ni ó ti máa sí wọ́n mọ̀ kó ní ìfẹ́ sí Ibrahim yẹn lójú ẹ̀ ṣe kí ni sẹ́yìn ọba rẹ̀ o sí náà dẹ́mẹ̀tì ó ní ẹwà wọ́n láàrín ọdún ọ̀dọ̀ yìí ọlọ́ọ̀bà kó sálẹ̀ lọ́kà wa báwọn ní ti wà nù الله ما سبحانه الله نعم يعني وهذا موجود في كثير من المتنسبين الى الاسلام اليوم فانهم يحبون اولياءهم اكثر مما يحبون الله هو قلني في اولياء جمودني في اولياء بالو ولعل لو قيل له احلف بالله حلف صادقا او قال حلف صادقا او كاذبا ìrẹ́ni kẹ́lẹ́ ń gbọ́ pé kó búra pẹ̀lú ọlọ́ọ̀bá tí ó búra tí ń kúrọ́ ní oṣù tọ́ ni yóò búra ó lè tó pé kí ni rí kíá láti búra pẹ̀lú ọlọ́ọ̀bá lórí lọ́nà àbí lórí òtọ́ ni amma wọlé fẹ̀lá halifu bí illa sọ̀dẹ̀ lọ́nà fi wòlí búra kò ní búra pẹ̀lú rẹ o àyàfi ọjọ́ dòdò ilé ń pàṣẹ fáwọn ológun àwọn ológun gbọ́gbọ́gbọ́ lè búra wọ̀n láì àwọn bá ní kó fògún búra tí ni ogun mọ̀ yára láti sí ẹ <laughs> kò ní o ọ̀sẹ̀ gbọ́gbọ́ kó tó tọ́bi àwọn mẹkáníìkì wọ́n bá ní kó mú mi ra dé wọ́n ní mọ́ wọ́n bá lé wọ́kṣọ́ wọ́kṣọ́ mẹkáníìkì tí wọ́n ti gẹ̀ wọ́n búra tó fẹ́ búra wọ́n á ju omi ra dé tọ̀ wọ́n gbàgbẹ́ fi mi <laughs> أيوه المعيون ما فيه أهل المعيون هذا الله أكبر حديث كثيرا منهم يأتون إلى مكة ومدينة ويرعون أن يذكر قبر الرسول صلى الله عليه وسلم أحدا من زيادة البيت الله أكبر والحديث كثيرا منهم أرق ولقنوا يأتون إلى مكة والمدينة قولت مكة بمدينة يرون أن زيارة قبر الرسول يقول في زيارة صحيح النبي صلى الله عليه وسلم أعظم قول له لا جلو ودي تبي جلو من زيارة بيجكون لنقعد له إما الله سبحانه كما تحكيز ẹ̀rí àwọn ṣíyà ẹmà rí wọn mọ́dínà gan-an àwọn ṣíyà ẹmà rí wọn mọ́dínà gan-an kàkọ́ bí nípa pé àlú àwọn sàárè àwọn obìnrin wọn tó bá gbà fún wọnú àkẹ́ àhónà ó sì máa lọ gun ìgànná ó máa gun gànná àwọn fẹ́ǹsì yẹn gángan o ó ti gùn ó ti gùn ó máa jùbà ẹ̀ fún wọn fi ta lọ́wọ́ wọ́n fi tírèzì wọ́n fi júwe fún wọn àfẹ́sẹ̀ mẹ́ka bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rí wọn ọ̀kọ̀ọ̀kan wọn lẹ́mọ̀rí ọ̀kọ̀ọ̀kan wọn lẹ́mọ̀rí mẹ́ka ó di torí wọ́n ka wọn sàárè tó wọn mọ̀dínà ẹ̀kún gan-an ó di wa àwọn àjọ sàárè àwọn bẹ́ẹ̀ ní kárúbẹ́là ìjọ tuntun náà اللهم صل عنه ونبع نعم كوفة عفوا لأنهم يجدون في أنفسهم في نفوسهم تلوما رنوا وكاوا حبا لرسول صلى الله عليه وسلم كحب الله أو عاظم ìfúdáwọn ní sáré bí sẹ́lẹ̀m bí ìfẹ́láwọn ní sọ́lọ́ ọ̀bàdẹ̀ àbí àbí ìgbìyànjẹ́ ti tọ́lọ́ ọ̀bàdẹ̀ àwọn èèyàn iná máa wígbà yìí wọ́n ni bí wọ́n gbọ́ pẹ̀ aláà aláà ti wúlọ́sẹ̀lẹ̀ ń bẹ̀

لأن الله يعلم أننا ما حبنا رسول صلى الله عليه وسلم إلا لحب الله سوي الله بما يقول آنف آه، عواو آه، آنف آه، يا النبي صلى الله عليه وسلم هذه كفوف يا تلوبة ولأنه رسول الله تقول يا قدس يا لوباني ما أحببناه إلا لأنه محمد بن عبد الله آنف يا تقول يا محمد بن عبد الله لكننا أحببناه أنف لأنه رسول الله إيش لوباني ونحن نحبه بمحبة الله عني فعله فوي فتلوه بني لكن آء الله يجعلون محبة الله تابعة من محمد صلى الله عليه وسلم وهي ومو ìfẹ̀tọ́lọ́wọ́ bá secondary ní sí ìfẹ̀tàlẹ́ ìsìlẹ̀m lọ́wọ́ tí wọ́n ìfẹ̀tàlẹ́ ìdíje primary ìfẹ̀tàlọ́wọ́ bá ní secondary rẹ̀ in ahabu lillah wọ́n gbé wọ́n nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá. ayà fi محنة عظيمة لكثير من قلوب المؤمنين الذي اليوم الذين يجعلون غير الله مثل الله في محبة nínú àdánwò inú àyà yìí ìdánwò wọn bẹ̀ tóbi sí ọkà wọn mùsùlùmí tọ́pọ̀ lónìí ó di alẹ́rí ẹ̀jẹ̀ alóòlà gẹ́rẹ̀ lọ́à àwọn tí wọ́n mú orogún ọlọ́wọ́n ọba nítorí lọ́wọ́ fi mahabba bí nífẹ̀ẹ́ sí òfin onáti aidan رغم بالله في المحبة غيري كم ربنا الله بقلوه نفير لمير لا على وجه العبادة الشرعية كيف لنا في جوز الفتوبة الشرعية لكن على وجه عبادة المذكورة يجوى أنه جوز جوا أنه حديث عليه وسلم حديث دبائي كي صلى الله عليه وسلم هي محبة الدرحم ẹlòmí onífẹ̀ẹ́ owó torí owó lè pààyàn ojú ọ̀pọ̀ nìdí wọ́n máa fojú ẹ̀sìn gbolẹ̀ kò ní kò ní kàkà ẹ̀kọ́ lówó rẹ̀ ẹ̀kọ́ lówó dúkìá rẹ̀ ẹ̀rì pípọ́n ojú rẹ̀ àwọn fojú ẹ̀sìn gbolẹ̀ kò ní kàkà kò ní kàkà nítorí máa ronú bí owó ni owó ni owó ni owó ni owó ni jarahi dirham wa dinar wal khamisa àti aṣọ àrán wọ́n hamisa hamila àwọn aṣọ sẹ́yìn àwọn olóyè bíi ẹgbẹ́ báyìí àti hamisa ni àti hamila ni àwọn aṣọ olóyè bíi bíi ètò àti sẹ́yìn sẹ́yìn olóyè yìí yóò jẹ́ onáàsùn káàdì fásitẹ́t ànkólóbìn ẹ̀rọ àwọn èèyàn pé ọ̀kan dàrú ní ọkàn wa làwọ́jẹ́dẹ́t kólóbó mọ́lá àmì mahabbat mẹ́ta dúnìyà àgbọ̀ kan wọn yẹn ó kún fún ìfẹ́ nǹkan ayé ìfẹ́ nǹkan ayé onífẹ́ ayé onífẹ́ rẹ̀ àtà ààrẹ lẹ́rìí já ìsọ́lẹ̀ ìwọ̀wọ́ fi mẹ́tò ìtọ́gbẹ́ ọmọ ṣùgbọ́n mi máa yọ ìbò o bí ọmọrò dúnìyà kódà àgbà mi ọ̀kan nù yọ àmà wá kírun àmà kálbàwò àmọ́kan rẹ̀ làkínà kálbàwò mọ̀ṣùgbọ́n ọkà lórí ìròyìn gan ìmáyọ̀ ìbò o mi ọmọrò dúnìyà alámàrí ayé yìí irú politics àti lọ yìí nìsí ẹlẹ́mì ti politics yẹn tuntun náà nù bóòlù àwọn mùsùlùmí ní ká lọ́síwájú Islam lọ́ba ẹlòmíì ọ̀ ìran rẹ̀ lọ́ba bóòlù àwọn ọ̀ràn mi ti fọ́ọ̀zà ìran mi ni ẹlòmíì owó tí ó rí ń bẹ̀ yẹn ilé ìlú ti ẹ̀pọ̀ ìpàdé àwọn politicians ìpínlẹ̀ bájọba ti wọlé owó dìbò ẹlòmíì ara ọ̀ ẹni ó sì fẹ́ fún Islam ìṣẹ́lẹ̀ islam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn wà lọ ọdún kò sẹ́jọ́ wá mílíọ̀nù yàtọ̀ dárí ọlọ àfòun náà bọ́lẹ̀ ìsánu alànẹ́fì ìbọ̀síra bọ̀lọ̀ alkọ́ mọ̀hánàbìra yóò bá ní kùkù ní kù kún mọ́mọ́nú ilé di nẹ́sì kùránì bọ́lẹ̀ ìsánu alànẹ́fì ìbọ̀síra ọmọ ènìyàn lọ́mọ́ra rẹ̀ bọ̀lọ̀ alkọ́ mọ̀hánàbìra kó dàbí àwọn àwọn ó di eyín wọ́n á lọ kàrẹ̀ ọmọ ọlọ́mọdé àfọ̀rẹ̀ fi ọlọ́mọ bójú àmà Na ṣe ọlọ́ba sànú wa láyà na ṣe àmà náà ṣé máa lọ àbí. káàdà náà mi náà náà ìlú bá tẹ̀sí àná ẹ́ ọ̀ فهذا نوع àfẹ́ àfẹ́ ni eléyìí ọ̀kan nínú àwọn onírúurú ìjọsìn ni ولو حاسب الإنسان نفسه بهذا لماذا خلق لعلم أنه خلق لعبادة الله kọ́mọ̀ yìí bá ti sí wa tí wọ́n gbìyànjú lè sọ̀rọ̀ pé kí ló ń fatọ́lọ̀ fi dámi gẹ̀ẹ́sẹ̀ kí ni ìdíjọ́lọ̀ fi dámi sẹ́ ó di limáàlá ọkùnrinta láàrínmà kò bá máa وأيضا خلق للدار الأخرى ليس لهذه الدار ọlọ́run dáhùn fún ilé ìtọ̀hún yẹn ni ilé ìtọ̀hún yẹn lọ ẹkùn wọn ṣe fún kí ti lé ayé هذه الدار مجاز منها إلى دار أخرى orí ilé ayé àwá yìí àríkọjá ni a ń kọjá lọ sí ilé ìgbèrè ní ilé ìtàkìyàmà ọlọ́mọdé àti ìrọ̀rùn fún لا يجوز مدريدا التي يجب أن يعني بعمل لها لا يكون قالوا سكتك مجتو ولا سمجتو القيامة يا ليت شعري آه عمر سفميو متى يوما من أيام فكر الإنسان ماذا عمل عملت يقول من يرونو أما سيو كل من يرونو بهي نحن من ونشيسي الكامل ìdí mọ̀ ń jẹ́ àfihàn mọ̀ ń jẹ́ àdúrà kàmù ọ̀kàmù bákàlì ní àárín ìdúnìyà nílùú gan ló kù fún mi láyé òṣùpẹ́ ló kù fún mi láyé yìí ó ní yẹwà ọmọ ẹ̀rọ kasabtu iṣẹ́ òní mo sì kalẹ̀ àyàmì tẹ́mdì wàlà àdúrà àlà ìzẹ́lẹ̀ kàrí kọ́rbà nàmìyànláyé àbúrò nàmìyànlá aláhùn ìyàtú kọ́rbà nàmìyànláyé àwọ̀bà ìnàmìyàn àwùjọ yẹn lọ àyàmì tẹ́mdì ولا عابر إيمان أنا إذا لدت قربا من الله اسمه لعبا أو بعدا من من الله المجنة لعبا رجع اسمه لعبا نحاسب أنفسنا عن هذا الأمر كان كسوى روا كان بالعطوية سبلولة الأمر كما نكجوك كوركيه مجمون جمون جنجا فايه كما نقول الكامنا بيه كما نقول الكامنا بيه الله أكبر الله أكبر فلا بد لكل إنسان عاقل برجايا قصي قصي ثلاثي كلوبوي ثم نلاقي تلتقي ما هي غايته كما كنت حاجته كنت حاجته تقول لي تقول تقول لي نحن على الآن نطلب العلم تقرب إلى الله بطلبه في إمتان واي كان هو رأس السمولة وبانك الوئي ما يني وإيلام أنفسهم كان بما تمام فرهنا وإيلام بها ثلاث المامبين فعلنا أن كل كلما علمنا مسألة مسألة تبقناها سبعد ما مسألة كان سبعة ما إتجاو كان نوع وإتجاو اسم تأملوا نحن على كل حال نجد في أنفسنا قصورا كثيرا تكثيرا كثيرا من به نحن على كل حال بارك مجد في عن في العمل المكوى قصورا أسيتو كثيرا دقو كثيرا أسيابكو فنحن إذا علمنا بدأت ندعو عباد الله إليها أما الأمريكا كل ما مع الثاني تاويهتي كما تلعبوا لك أتن في أويهتي هذا أمر يحتاج إلى محاسبة الأمري أقبكا أفتراوا أفتراوا أجرى ثلث لهذا ولذلك قل لي فإن على طالب العلم مسؤولية ليست عينيا لأن كما كي جوان وايما طالب العلم مسؤول على مسؤولية والولية ليست عنيا كده تكرني كده تفويني عليه أكثر من زكاة المال قالوا لي أدو زكاة ويجب أن يعمل بدنا نكون شيء يحرر كل موت ويثبت العلم ووعى في أمة الإسلامية ويبث ويبث علم كل ما فهم يكا وعى كبوي في أمة الإسلامية لا يعني الأمة المسلمين إلا انحرفت عن شرع الإسلام أيا في تبعي قوة شريعة الإسلام لكم قال ابن القيم رحمه الله أصاب ابن القيم تبعي كل أمور تسير للمحبة gbogbo àlámà yìí máa lọ ní pẹ̀lú ìfẹ́ fa'anta masalan láti dáhàrà tó ṣe in illa wa an ta tó hibbo kò ní mú láti gangan nígbàtà ní jẹ́rẹ́ àfikọ́ kò ní fẹ́ gana láta lókùnmọ́tò nínú tọ́à àtàtà oúnjẹ fẹ́ gbé kòlù sẹ́nu ó ń pọ̀ láìkí òkèlè láta kòlù ha kò ní jẹ́ òkèlè oníbi ilẹ̀ mahamadukala àti mọ́nífẹ̀ẹ́ rẹ̀ ولهذا قيل ان جميع الحركات قومت لي مبناها على المحبة وناني أمل لي فري المحبة أساس العمل فأناني فنديش أبو العمل وإشراك المحبة إشراك بالله ما أمر من بي فري ولوبا يسيرون قال ألوبة والله تعالى أعلم قد بها يا صلى الله عليه الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته àwọn aláka kúrì wọ́n ní lọ́la ká sí wáàzí wáàzí kúrì ní ṣàlá wọ́n ní ìṣẹ̀mí lẹ́yìn ikú ìṣẹ̀mí bí ní ẹ̀lọ́mọ́ ìgbésẹ̀ kàkúrì ìsara àrò báyìí oníkòsí wà alága àkúrì ọ̀sára ọ̀sára ilé àrí ara ọ̀ ó dí fún ara ọ̀bífò wọlé kìtàrí tí ó yé kìí rẹ̀ tí ó mọ́jú ọ̀pọ̀lọpọ̀lọpọ̀lọ yìí àdébìsọ̀ ìlọ́n tó wọ́n sọ pé àdínì na fi à ẹ̀sì ìsìlámi mara ní kúrùnà alìmán mara ta ń tàní fún anímọ̀ràn náà kúrùnà ọlọ́run ولكتابه لكن رجال النسير ولبع القرآن ولرسول أن يوصل هي فوع لا يعني النبي محمد صلى الله عليه وسلم والأئمة المسلمين سوى جوا أو إمام وأئمة جمع إمام وأما تلتها مسلمين أنا رأوا نعم Thank نعم. you. ìlànà náà ní fún wa mẹ́rin ló ní màrà yín fún wa. ojú máa ń túmọ̀ rẹ̀ sí mọ́tò àti ọmọ ọ̀dọ́ pé fún tani wọ́n á lè gbogbo náà. ìtàní ìtàní lẹ́mẹ̀ẹ́ ìtàní ìmọ̀ràn ọlọ́wọ́

now we commit to the complete gospel. But uh, it completes the media. Now we connect it. Dáàmà English English ní ìjẹ̀lẹ̀ fi hàn bára àfáà láti máa sàlàyé fún yàn ìlú òpìlápùl àdíjì kan. Wọ́n àgbà bàbá máa gbé yára, àmì ìràbó orí bàtà máa ròyìn bá, àlẹ́bì ni wọ́n bìí ayé bá. Àlẹ́bì ni wọ́n bìí ayé bá orí aláàbíjì bá rẹ̀ bú rẹ̀ pé antum taharisuna fil imara antum sílẹ̀ ègbó aláàbíjì sáwọ́ bú wá sọ̀rọ̀ ní antum ẹ̀yìn wọ̀nyí àmọ́dé ègbó yù yù náà ni ẹ̀yìn wọ̀nyí yù náà ni ìwọ yìí pé yù you are struggling for leadership pé yù pé àbúrò rírà wọ́n ní struggle fún leadership bẹ́ẹ̀ antum náà ní arabic ẹ̀ ó di àmọ́ ń yíwo arabic eh, ìbò kò ní plural kò ní sígbò eh, eh, náà ẹ̀ mú ní à ń jí ń ṣe ilẹ̀ wọ́n àti ìdálẹ̀ fún wa ó ní rẹ̀ àwọn ìwọ̀n ara few people bracket kó lè bá gbogbo èèyàn lẹ́yìn ń gbá òtù ní pé àbúrò rẹ̀ pàṣẹ ó ti yé wa mo máa rántí ọ̀rọ̀ yẹn gbogbo wa ọlọ́run kó sànù wa. bí ẹ bá wọnú tẹsílẹ̀ mẹ́wàá wílò tọ́ bẹ́ẹ̀ ni ayọ̀ àwọn simple food àwọn ọkùnrin náà wáyé professor abdul abdul abdul kọ́lù yẹ̀yì fún àwọn ọ̀nà ló tún náà wáyé òun ló tún náà àwọn èèyàn ọ̀nkù mi nínú àwọn sáàbù lọ tí wọ́n ti di mọ̀dínà dé wọ́n sáàbù lọ déjìbò wọ́n ní àbàbá ìbèrè tó fàyíza kàkàtún fàásínú kìtìlá wáyíza zàbáhàtún fàásínú bídà tí gbogbo ọ̀rọ̀ sí wàá wọ́n ní bàbá ìsinmi kí if you want to kill kill very well àbí kiri gan ìparí dáadáa zàbáhàtún náà kill náà ló wà lókun ó dẹ̀ ẹ̀dú dáadáa ni zàbá àti ẹ̀dọ̀ fún kìtàtù ló fẹ́ pàǹkà ìfàlàdà ọ̀rẹ́ kí ìwájú pẹ̀lú dáadáa kíl kíl lọ́wọ́ lò fún méjì ìwájú àbúrò wà ní ara ọ̀ àwọn ìwà ni ha ìgbà yọ ọmọ wa rẹ pòfẹ́sà lọ́mọ kọ̀rẹ́ jù ó máa fa ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn wà fà ìfúnṣe wa gbọ́ ah, wọ́n gbúlọ̀ sí mítì ìbàdàn wọ́n gbúlọ̀ sí yunifásitì báwọn wọ́n ní àfáà olùsọ báwọn wọ́n ní wọ́n kù wọ́n sáà ní ẹni wọ́n gbọ́ lọ sí wáyẹ̀kì wọ́n lọ mọ́ tó fi di ẹni tó ń sẹ́ wáyẹ̀kì àwọn ilé mi ò wúlò fún examination àwọn ọmọ ó di wa gbóhùn kan náà ni wọ́n ti bá a bá a tó fa àfihàn síbi ha ẹ fẹ́ dùn kẹ́dùn dáadáa láti bá a yẹ kó gbogbo ìgbà lọ́wọ́ pé mo pa abẹ́ fẹ́ràn mi àyè kẹrin àmọ́ àbíràn ni ó di wa tẹ́lẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ó di kíwà kò sí bí ẹlọ ẹlọdú ẹran yẹn ó di yẹwà náà ẹlọ yàtọ̀ síra wọn ó di yẹwà wallahu ta'ala alam náà. wa alaikum salaam bi. ọjà kan ní ẹgbàá tí wọ́n lè wọ́n ti rẹ̀ ní ọjà ní ní tó bìrọ̀ nígbà tó lè fi mú tó bọ̀ wọ́n wá fún àwọn ìlú ọ̀dọ́. kàlẹ́ kẹ́dùn wà lọ. all right. nígbà tó wà lọ pé àwọn akéwì kan yẹ tó wà mọ̀ ní ẹ tó ń lọ tó wà sóbì rẹ̀ láti sóbì tó lónìí ó dín lọ sọ́ọ̀bù yẹn kí màmí máa ń kókó yìí nígbà tí màmá yín pẹ̀lẹ́ ẹ̀kẹ́rù. nígbà tí nígbà tí wọn gbogbo wọn ṣe. ó tó wá gbogbo mọ̀ ní káwọn gbogbo mọ̀ àdúgbò ìlọ̀kọ̀ náà tó wà bá fẹ́ gómìn wọn wá fi ẹ̀gbìn lẹ̀ pé ẹbí ìbùdó ìfún lónìí wọn àwa ó wá di ó wà jọ sọ́kọ̀ sí ìlú fúráìdì àbá ìlú ìgbòho lórí wa kí ló wá ní mú àyè lójú wa kúrò ní ẹgbẹ́ wọn nìyẹn wọ́n wá kúrò pé wọ́n lè wọ́n lè wá ní wọ́n lè wá kó ní ìgbà ayé yìí kí sẹ́yìn tó bá ní ní òkú ọ̀rọ̀ ní pé nígbà tí ẹ̀rú mọ́ni wọn fún un nígbà tí wọ́n gbogbo ni wọ́n dábọ́ lẹ́yìn lẹ́sẹ̀ pé ṣé ìdí ìdìbò kan wọ́n jù nígbà tí wọ́n lọ sí àwọn ìgbà tí wọ́n wá gbogbo òdìbò nígbà tí kan náà dábọ́ lẹ́yìn mọ́tò àwọn agbẹ́rù wa fún wà pé ẹ̀rù wọn tí ó sọ̀rọ̀ nígbà tí wọ́n wá ní ìjọba ọwọ́ ní kọ́lù sọ́dọ̀ fún gbogbo ẹni tó bá ń lè wò wọ́n mọ̀ dà ní ojú ọ̀rọ̀ pé kọ́lù lọ́dọ̀ wọn fún ní ọ̀dọ̀ tó ń lẹ́yìn lè fún wọn nínú ẹ̀gbẹ́ mi wọ́n ní ẹ̀rù yẹn gẹ́gẹ́ ní ẹ̀kọ́ àmì ẹ̀rọ kí ni a lè fi kí ní ẹ̀rù yẹn. kí ló ló bẹ̀rẹ̀ nù ẹ̀bí kan náà ni àfi kí ọlọ́dà wọn gbé wá dáàmà wọn gbé ẹ̀rù wá mọ́tẹ́gbẹ́ ìmúsọ́dọ̀ ọ̀rọ̀ rẹ̀ mọ́tẹ́láìsì ẹ̀rù yìí nìyí ṣe wá pé ẹ̀bá lè gbé lọ ẹ̀sùn ọgbà kún ní wọ́n mọ̀ darí wọn síwájú wọn lẹ́yìn ọdún kan ẹ̀bá rí ẹ̀sùn tààrà àti kí ẹ̀sùn fúnra yín ó di nà. lẹ́yìn ẹ̀rẹ́ ìdílé rẹ̀ bí o bá ojú tí èèyàn bá kà ilẹ̀ bí o bá sí ìrìnàjò ìkúrẹ́ gbogbo wà lórí ẹ̀sùn fẹ́lẹ́ ìsìn àti. rárá o àbúrò kan ló bá sọ àkọọ́lẹ̀ gbẹ́mọ́ àti ìpè lóko ọmọ sọ̀sọ́lẹ̀ ẹni tẹ́ ìpínlẹ̀ ní àìdá ẹ̀ bí alóbìnrin lọ́lọ́lọ́